سورة الطلاق بسم الله الرحمن الرحيم ní orúkọ ọlọ́run يا أيها النبي إذا طلقتم النساء فطلقوهن لعدتهن وأحصوا العدة واتقوا الله ربكم ۖ لا تخرجوهن من بيوتهن ولا يخرجن إلا أن يأتين بفاحشة مبينة وتلك حدود الله ومن يتعد حدود الله فقد ظلم نفسه لا تدري لعل الله يحدث بعد ذلك أمرا إلى النبي nígbà tí ẹ̀yin bá fẹ́ kọ àwọn obìnrin sílẹ̀ nígbà náà kí ẹ̀yin kọ̀ wọ́n pẹ̀lú títẹ̀lé àkókò wọn kí ẹ̀yin ka òǹkà àkókò náà pé kí ẹ̀yin sì páyà ọlọ́run olúwa yín kí ẹ̀yin má ṣe lé wọn jáde nínú ilé wọn àti pé àwọn náà kò gbọ́dọ̀ jáde àyàfi tí wọ́n bá lọ ṣe ìbàjẹ́ tí ó hàn gedegbe àwọn yìí ni ẹnu ààlà ọlọ́run ẹni tí ó bá tayọ ẹnu ààlà ọlọ́run dájúdájú ó ti ṣe àbòsí fún orí ara rẹ̀ ìrẹ́ kò lè mọ̀ bóyá ọlọ́run lè jẹ́ kí ọ̀rọ̀ mìíràn ṣẹlẹ̀ lẹ́yìn èyí ni. فإذا بلغن أجلهن فأمسكوهن بمعروف أو فارقوهن بمعروف وأشهدوا ذوي عدل منكم وأقيموا الشهادة لله ذلكم يوعظ به من كان يؤمن بالله واليوم الآخر ومن يتق الله يجعل له مخرجا nígbà tí wọ́n bá lo àkókò wọn tán kí ẹ̀yin ṣe ìfàmọ́ra fún wọn padà pẹ̀lú dáadáa tàbí kí ẹ̀yin yà pẹ̀lú wọn pẹ̀lú dáadáa kí àwọn olódodo méjì jẹ́rìí sí i nínú yín kí ẹ sì jẹ́rìí òdodo torí ti ọlọ́run èyí ni à ń ṣe ní wáàsí fún ẹni tí ó bá jẹ́ onígbàgbọ́ òdodo sí ọlọ́run àti ọjọ́ ìkẹyìn àti pé ẹni tí ó bá ń páyọ̀ ọlọ́run yóò fi ọ̀nà hàn. wa yarzuquhu min haythu la yahtasib. ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا yóò sì pèsè fún un ní ààyè tí kò ní èrò àti pé ẹnikẹ́ni tí ó bá gbẹ́kẹ̀lé ọlọ́run òun yóò tó dájúdájú ọlọ́run yóò mú ọ̀rọ̀ rẹ̀ dé òpin dájúdájú ọlọ́run ti díwọ̀n ètò àkókò gbogbo nǹkan. واللائي يئسن من المحيض من نسائكم إن ارتبتم إن ارتبتم فعدتهن ثلاثة أشهر واللائي لم يحضن وأولاة الأحمال أجلهن أن يضعن حملهن ومن يتق الله يجعل له من أمره يسرا àwọn obìnrin tí wọn kò ní ìrètí nípa nǹkan oṣù nínú àwọn ìyàwó yín tí ẹ̀yin bá ń ṣe iyèméjì nígbà náà òǹkà wọn jẹ́ oṣù mẹ́ta àti àwọn tí kò ṣe éèlà rí rárá àti pé àwọn tí wọ́n ní oyún àkókò tí wọ́n ní kí wọ́n bí oyún inú wọn ẹnikẹ́ni tí ó bá páyà ọlọ́run yóò sì ọ̀rọ̀ rẹ̀ ní ìrọ̀rùn. dhalika amrullahi anzalahu ilaykum wa man yattaqillaha yukaffir anhu sayyi'atihi wa yu'adhim lahu ajra. èyí ni àṣẹ ọlọ́run tí ó sọ̀kalẹ̀ fún yín ẹnikẹ́ni tí ó bá páyà ọlọ́run yóò pa búburú rẹ̀ rẹ́. yóò sì fún un ní أسكنوهن من حيث سكنتم من وجدكم ولا تضاروهن لتضيقوا عليهن وإن كن أولات حمل فأنفقوا عليهن حتى يضعن حملهن فإن أرضعن لكم فآتوهن أجورهن وأتمروا بينكم بمعروف وإن تعاسرتم فسترضع له أخرى ẹ wọn gbé nínú ibùgbé yín bí ààyè bá sì gbà yín mọ́ kí ẹ má ṣe ni wọ́n lára nípa fífún ààyè mọ́ wọn tí wọ́n bá sì ní oyún nígbà náà kí ẹ máa náwó fún wọn títí tí wọn yóò fi bí oyún inú wọn tí wọ́n bá fún ọmọ ní ọmú fún yín kí ẹ fún wọn ní owó ọ̀yà wọn kí ẹ sì dámọ̀ràn láàrin ara yín pẹ̀lú dáadáa tí ọ̀rọ̀ yín kò bá papọ̀ nígbà náà kí ẹ gba alágbàtọ́ kí ó fún un lọ́mú. liyunfiq du sa'atin min sa'atihi. ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله لا يكلف الله نفسا إلا ما آتاها سيجعل الله بعد عسر يسرا ẹni tí ó ní ọrọ̀ púpọ̀ kí ó ná nínú púpọ̀ rẹ̀ ẹni tí a sì díwọ̀n àsìkí rẹ̀ fún ní ìwọ̀nba ìpèsè kí òun náà sì ná nínú ohun tí ọlọ́run fún un ọlọ́run kò fi kọ́ ẹ̀mí kan lọ́rùn kọjá ohun tí ó fún un ọlọ́run yóò mú ìrọ̀rùn wá lẹ́yìn ìnira. وكأين من قرية عتت عن أمر ربها ورسله فحاسبناها حسابا شديدا فحاسبناها حسابا شديدا وعذبناها عذابا نكرا àti pé mélòó mélòó ni àwọn ìlú tí wọ́n ṣe aborí kokun sí àṣẹ ọlọ́run ọba wọn àti àwọn òjíṣẹ́ rẹ̀ àwa bá wọn ṣírò iṣẹ́ wọn ní ìṣirò tí ó le àwa sì jẹ wọ́n níyà tí ọkàn kọ̀ mélòó mélòó nínú ìlú kọ̀ọ̀kan tí wọ́n yapa kúrò níbi àṣẹ olúwa wọn àti àwọn òjíṣẹ́ rẹ̀ àwa bá wọn sírò iṣẹ́ wọn ní ìṣirò tí ó le àwa sì jẹ wọ́n níyà tí ọkàn kọ̀. فذاقت وبال أمرها وكان عاقبة أمرها خسرا nígbà náà yóò tọ́ ẹ̀san búburú iṣẹ́ rẹ̀ wò àtúbọ̀tán ọ̀rọ̀ rẹ̀ jẹ́ òfò. أعد الله لهم عذابا شديدا فاتقوا الله يا أولي الألباب الذين آمنوا قد أنزل الله إليكم ذكرا ọlọ́run ti pa léṣèdè wọ́n ìyà tí ó le nítorí náà ẹ̀yin onílàákàyè tí ẹ gbàgbọ́ lódodo ẹ páyà ọlọ́run dájúdájú ọlọ́run ti sọ ìsínilétí kalẹ̀ fún yín. rasulan yatlu alaykum ayati llahi mubayyinatin liyukhrija alladhina amanu ليخرج الذين آمنوا وعملوا الصالحات من الظلمات إلى النور ومن يؤمن بالله ويعمل صالحا يدخله جنات ۖ يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا قد أحسن الله له رزقا òjíṣẹ́ kan tí yóò máa ka àwọn àáyà ọlọ́run tí ó yanjú fún yín kí ó lè yọ àwọn ẹni tí ó gbàgbọ́ lódodo tí wọ́n sì ń ṣe iṣẹ́ rere kúrò nínú òkùnkùn àìgbàgbọ́ lọ sínú ìmọ́lẹ̀ ìgbàgbọ́ òdodo ẹnikẹ́ni tí ó bá gba ọlọ́run gbọ́ lódodo tí ó sì ń ṣe iṣẹ́ rere òun yóò fi wọ ọgbà ìdẹ̀ra èyí tí àwọn odò ń sàn nísàlẹ̀ rẹ̀ wọn ó sì ṣe gbére sínú rẹ̀ láéláé dájúdájú ọlọ́run ti pèsè tí ó dára jùlọ fún un. الله الذي خلق سبع سماوات ومن الأرض مثلهن يتنزل الأمر بينهن لتعلموا أن الله على كل شيء قدير لتعلموا أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما ọlọ́run ni ẹni tí ó dá sánmà méje àti irú wọn ní ilẹ̀ tí àṣẹ sì ń sọ̀kalẹ̀ láàrin wọn láti òkè sánmà méjèèje wá sí ilẹ̀ méjèèje kí ẹ̀yin lè mọ̀ pé dájúdájú ọlọ́run ni alágbára lórí gbogbo nǹkan àti pé dájúdájú ọlọ́run fi mímọ́ rẹ̀ rọ́ kiri ká gbogbo nǹkan.